ìsìláàmù kìí ṣe ẹ̀sìn wípé bó ṣe wu ni là á ṣe mọ̀lẹ́ e ni ó ní bá a ṣe gbọ́dọ̀ ṣe é tí ọba adẹ́dá ó fi gbà lọ́wọ́ wa yálà àwa ní òkè ìṣòro ni tàbí àwa ní inú ìdẹ̀ra kò sí ìgbà kan tí ó jẹ́ wípé rògbòdìyà ìjẹ́ ẹrú ààbọ̀ ìjẹ́ ẹrú fún ọba adéda Allah subhanahu wa ta'ala a wà bọ́ okùn rẹ̀ kúrò lọ́rùn a sọ pé rárá o kò fún àní ṣe léyìí bọ́lá ọ̀nà bàbá ṣe fẹ́ ní ojúṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ ọ̀rọ̀ kan àsọlẹ̀ rẹ̀ ó ní bùrẹ́dìtù bẹ́ẹ̀ náà yẹ dé ìsára bí sẹ́yìn hátà yúbẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ wùdà ṣẹlẹ̀ kẹlẹ̀. àwọn mi wá nígbà tó kù dẹ̀dẹ̀ táyé parẹ́ ìlú pé kò sí ànábì míì tí ó jáde lẹ́yìn mi. ara mi pẹ̀lú dà kí máa fi bá gbogbo ẹ̀dá jà àyàfìgbà tí wọ́n bá jẹ́rìí sí i tí wọ́n dẹ̀ mú lò wípé kò sí tó tó hù àti ọlọ́run ọba nìkan. wọ́jú ilẹ̀ arúgbó pé tààtà wọlé rọ́bẹ̀. àwa fi ìpèsè ní ọ̀rọ̀ mi síbi ọkọ̀ mi èyí ò ní wípé ẹnikẹ́ni tí ò bá gbà á á ṣègùn tì í ìtọ́lọ́mọ ọba bá kó fún un ó ti di ń tá a máa ná. wọ́jú ilẹ̀ bọ́ọ̀lù wọ́sọ̀rọ̀ liman khalafa amri ọlọ́run ọba wa ní ìyẹpẹrẹ àti ìyẹbíntí ó ti fi ṣe ọ̀ràn fẹ́nikẹ́ni tó bá yapa sí ní tí mo bá gbé wa. wa man tashabbaha bi qawmin fahuwa minhum. ẹnikẹ́ni tí ó bá ní etí mo gbé wa ó wà ní òkè ìṣòro ni ó wà ní ìgbádùn ni ó wà wò yí pé mọ̀ọ́mọ̀ yìí ò ní í ṣe tẹ̀lé ọ̀nà míì ní nígbà lóore ó ti dára àwọn wọ̀nyí. ló tún túmọ̀ sí pé kò sígbà kan tí àríkọ́ṣe dáadáa kò sí lára òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àpèjúwe ewu àdámọ́ ẹnikẹ́ni tó bá gbogbo rẹ̀ yálà ó jẹ́ mùsùlùmí o kì í ṣe mùsùlùmí. ó ní owó tí mùsùlùmí mùsùlùmí lélẹ̀. bó o láàpù ó ní wọ́n máa ń ṣe sábàbù wọ́n máa ń dá ìrun wọn mùsùlùmí ọ̀dà ewu rẹ̀ yàtọ̀ sí yọ̀dà ewu rẹ̀ yàtọ̀ sí dúdú ó ní ẹ̀dá ìyẹ̀wù yín yàtọ̀ sí dúdú tọ́lá àwọn tí ì ṣe mùsùlùmí àwọn yahood àti nasara àwọn ni wọn ẹ̀dá ìyẹ̀wù tó ń pé kí ni tábà ti rẹ̀ ah, eléyìí dá ìyẹ̀wù rẹ̀ wọ̀ ọ́ òpin ìṣe funfun mùsùlùmí lélẹ́ yọjú. wọ́n á ṣe pé ká tẹ̀lé súnà rẹ̀ nìkan ó ní ntí ọ̀pọ̀n dandan lé wa lórí ó tún pọ̀n dandan lé wa lórí náà. ká yapa sí ojú ọ̀nà tí ìṣojú ọ̀nà tiwa. nínú gbogbo ìṣèlú. ìmúra ni ìsọ̀rọ̀ sí ni ìṣàtúnṣe ni ó lé ní ó dẹ̀ ní ó kan ní ó dùn ní. gbogbo condition tá a bá wà a gbọ́dọ̀ jẹ́ kí wá yàtọ̀ wípé ọmọlẹ́yìn òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ni wá báwa ti fi ti wá ní. tá a gbọ́dọ̀ mú àmúlùmọ́là torí tó bá fi di wípé àmú àmúlùmọ́là irú ọ̀dà kò mọ́ ṣàpà ojúlówó tí ó yẹ kó jẹ́ tẹ̀sìn bẹ́ẹ̀ sì ń ṣe é ṣe nǹkan tí ó fi jẹ́ pé yóò yẹn dún kò ní hàn. ìní ìjókòó tó kọjá lọ a fún wa wípé bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wọ́n wọ́n ṣèwọ́de a wa sí wípé ìwọ́de ò sí nínú ìṣesí ìdáwà gbọ́dọ̀ ntí wọ́n ń jà fún à ń bẹ lọ́wọ́. ọba pé kí ọlọ́run ọba kọ́ gbà ṣe sí wípé gbogbo wa náà ni wọ́n ti kí ni. ni wọ́n ń jà fún. nípa lè ṣe kìí ṣe ti irúwá ògiri wa lè máa kojú ọ̀rọ̀ lé lórí àwọn wa mòye àwọn àfa nínú ẹ̀sìn wọ́n lè kóra wọn jọ wọ́n yàn delegate position wa ni wọ́n gbé fún ìjọba nàṣíhà ni ìyún ìmọ̀ràn ntẹ wà ń bẹ fún o ní kí ẹ jẹ́ sábà bí ìfaradẹ aráàlú o èyí tẹ́ ẹ fẹ́ ṣe yìí ìnira ní òkú báráàlú ẹ tẹ slow ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọrọrọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé ẹnikẹ́ni tí a bá gbé ọ̀rọ̀ umma ilé lọ́wọ́ wípé kó darí rẹ̀ tọ́wọ́ afara ní wọ́lọ́wọ́ bàbá afara ní olúwa rẹ̀ náà ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá ní wọ́n gbé ọ̀rọ̀ àlùmọ̀lé lọ́wọ́ tó wá fara dẹ̀ wọ́n kọ́lọ́wọ́n bá fara dẹ̀ òun náà ká jẹ́ kí wọ́n páyọ̀ ọlọ́run ọba torí tó bí gbogbo eléyìí ìmọ̀tara ẹni nìkan àti àìpáyọ̀ ọlọ́run ọba òun ló bí gbogbo ẹ̀ ló fi jẹ́ pé a pe àkíyèsí wa sí i tọ́wọ́ bá ti fẹ́ dà báyìí kìí ṣe ń tí a wà jáde ní jíjáde tó jẹ́ wípé àwọn ọmọ gànfẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ní èròǹgbà míì lọ́kàn wọ́n wà darapọ̀ láti ṣe kí ni láti fọ́ lójú láti fọ́pọ̀ mọ́yọ̀ tí mùsùlùmí kọ́kọ́ ṣe ni wípé wọ́n ti gbàgbà rẹ̀ lè bá ọba adẹ́dà. bó bá jẹ́ wípé o fẹ́ fi wọ́n ṣe fàṣán tó fi nà wá nítorí wípé ẹ̀ṣẹ̀ kan táwa náà ṣẹ̀ ṣáà dẹ́ṣẹ̀ sáàdá àá lójúkorojú arójú ọ̀nà báyìí ànígbẹ̀lá fẹ́ ẹ̀sán àgbẹ̀ tá a fọwọ́ ara wa yàn ń wá ń débà àwa ń pariwo tẹnu wa tọ́ sí àrùn àfi ká mú mi sí ó ti di sóònú ẹ̀kú àmúmára wọ́n lọ́wọ́ bá á tẹ̀sẹ̀ wa ni dáríjì wa bó bá yẹ pàdánwò ni wọ́n ọlọ́run ọba agbára wọ́n ò gbé mọ́jì kọ́ wa dojú kára alẹ́ wa kọ́ wa dojú ẹ̀sìn wa ró àwa sọ yìí pé kí ni àmọ̀ṣekùnú ní ẹ̀yìn gbogbo òrùn wákàtí mara kọ́lọ́run ọba kó fi alọ́kànbalẹ̀ kó fi àánú wa kó fi sọ́kàn àwọn aráàlú torí kí ni ọba rẹ̀ rà sọ. So ó ní wáyìdà àrọ́dùnà ànúhùlíkà kọ̀rìyẹ́tẹ̀. tá a bá fẹ́ pa àlúru a fẹ́ pa ìlú a fẹ́ parun àmọ́rúná kí ló sọ mùtúrọ̀fíhà fọfọ́sọ̀tò ọ̀rọ̀ ọlọ́run ọba tó yẹ kí àwọn olórí kọ́ tẹ̀lé ìjọ olórí o àmánà ni o ìwọ ni o ìwọ tó jẹ́ o ọlọ́run ó béèrè lọ́wọ́ gbogbo ẹ̀dá lórí tí ó ní ìwọlé lórí o bàbá bó ṣe ṣe ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ọlọ́run ó bi léèrè kí ni ìwà àkọ́kọ́ tó bàbá tó gbọ́dọ̀ fi lọ́lẹ̀ nulẹ̀ ọ gbọ́dọ̀ fi lọ́lẹ̀ nulẹ̀ rẹ̀ yìí pé. ọlọ́run bẹ o ọ̀kan ṣoṣo ni o ó ọ̀la o ó ń wò wá o ọgbọ́n orí o ó nìkan là á sìn ìbínú rẹ̀ nìkan là á sá fún o ìyọnu rẹ̀ nìkan là á máa lé bá o ó nìkan o gbogbo òbí wọn orin ilé wọn ẹni òbí tí bá irin tí ó ní ọba rẹ̀ tó dá tí ó máa tako síta tàbí tí ó ṣèṣùtù kan tàbí ọ̀yá ẹrú ọlọ́run ọba kan ànábì ọlọ́run ọba kan ni wòlíì kan ni lọ́wọ́ aṣọ di òòṣà tí wọ́n máa bọ òbí wọn jẹ ìyá rẹ̀ níjọ́ gbìndín àlùkìyàmù tó fi jẹ́ pé kò sí tó burú kára máa léèwé ṣùgbọ́n ojú inú tí ò bá sí tìta tó kọ́ńplimẹ́ǹtì ẹ̀ tó kún un lọ́wọ́ ojú inú èso ojú o ojú ìta kì í sojú ojú inú lójú ìmọ̀lọ́wọ́ ọba láti pẹ́ àǹfọ̀mọ́ sílé kéwú ilé kéwú tó yanjú ilé kéwú tó yanjú atúntún sọ ilé kéwú tó yanjú tí wọ́n ń dẹ́rù ọba adẹ́dàá bá èèyàn tóun náà dẹ̀ ní àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ọba lára tó yẹ pé tá a bá rí báyìí a máa rántí ọlọ́run ọba yani awliya Allah alladhina idha ruhu dhikra Allah àwọn ẹrú èèyàn ọlọ́run ọba lẹ́yìn tó yẹ pé tó o bá ti rí wọn báyìí ìrántí ọlọ́run ọba yóò dẹ̀ kó sí ọlọ́kan pé hmm, ó yẹ ká pààyà ọlọ́run ọba èèyàn sálẹ̀ lé látara pé kí gbogbo ohun tí ń ṣe wọ́n fi wá ìyọ́nú ọlọ́run ọba wọ́n fi ń sá kó fi ìbínú rẹ̀ gbogbo lé gbọ́dọ̀ olórí ẹbí ọgbọ́dọ̀ jẹ́ kélé ìrìn lẹ̀ torí tí ẹ̀tọ́ ọlọ́run ọba tá à ń bá ń ta á dànù ẹnìkan kan ò tí à ń dẹ̀ ń wòran ẹnìkan kan ò ní ẹ̀tọ́ sí pé kó wá sọ pé òun fẹ́ gbẹ̀tọ́ òun tọ́lẹ́ tọ́tọ́ pàtàkì jù gbogbo wa ti ti dànù ẹni tí ò lè páyọ̀ ọlọ́run ọba kò sí ní tí ò lè dánwò ẹni tí ò ní páyọ̀ ọlọ́run ọba fẹ́ kò sí ní tí ò lè dánwò ló fi jẹ́ wípé gbogbo òbí kọ́mọ̀ wípé ọlọ́run ọba yóò bí òun léèrè. òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá sọ pé wàlá tẹ́rfà àṣọ́kà an ahli wàkíkùn fìlà má dáwọ́ ẹgbàá rẹ dúró lórí àwọn aráalé rẹ yẹn ni wípé máa bá wọn wí ní tí ọba tako tójú ọ̀nà ọlọ́run ọba tí wọn mú ṣe mo lélẹ́yìí tí wá o kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n wá ní ìgbóná ìgbóná dé ìlú wọ́n ní kí a máa wá kíní kan kí a máa fi sínú kíní kan oríṣiríṣi wọ́n náà wọ́n náà pé eléyìí sàrẹ̀ wọ́n mọ̀ pé kíni kí là á fi sòògùn gbóná kúlù wàlláhu ahad kúlù a'udhu bi rabbil kúlọ̀ àwọn olùdókòrò bíi nà kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá nǹkan ó ní kúlọ̀ wọ́n lọ́wọ́ ahad kúlọ̀ àwọn olùdókòrò bíi fọlọ́ kúlọ̀ àwọn olùdókòrò bíi nà láàyè tà áwùwẹ̀dù àlùmọ̀tà áwùwẹ̀dù ìmìtìlíyà aláhàfọ̀ àfọmọkọ́rọ̀ sọ́lá sọ́lá ó ní ẹnìkan tó bá fẹ́ wáṣọ rí kò nínú gbogbo ewu ewu tí ì bá jẹ́ kò sí nǹkan tó tóru rẹ̀ téèyàn fi wáṣọ rí lọ́dọ̀ ọlọ́run ọba tó yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àtọ̀tà táàrí àti táàrí kí lọ sọ ó ní wallahu a'lamu bi a'da'ikum èmi ọlọ́run ọba ni mo mọ àwọn ọ̀tá yín jù yín lọ sẹ́mi tí mo sọ tí ó yẹ pé ń gba àwọn tí ó lẹ̀ ó jẹ́ ìrà o ó jẹ́ èsìn o ó jẹ́ yànmùyànmù o wọ́n lè kó sínú mú rẹ̀ kí wọ́n wá gbárí ẹ̀ lọ láti ìgbà tó ti wà kékeré ṣùgbọ́n tọ́lọ́run ọba sọ ọ di wòye sọlọ́run tó sọ ọ láti gbà yín dé sìn ni ò nílò sọ ọmọ. kí ni lé ọka tó o bá rí ti àìnípayọ ọlọ́run ọba ní máa léèyàn ká ló fi jẹ́ pé kò lè sí amúnù ìfọ̀kànbalẹ̀ fóyàn ìlàbílẹ̀ ìmáì àfi kọ́ gbọ́lọ́hún ọba gbọ́ lọ́lọ́hún ọba ni ọwọ́ rẹ̀ ní gbogbo ẹ̀ wá bọ́ọ̀ bá ń di nǹkan kan kọ tó ń di nǹkan kan wọ́n náà fúnra ara rẹ ọmọ yìí pé ah kíní ìfẹ́ jọ ìṣe òkú làákàyè. padà sọ pé kíní tó ṣe kíní kan ah bọ́ bá jẹ́ yí pé àgbákù ọ̀kan kan ṣé ó rí mú ó rori tí àgbákò àgbákò tó kàn ló fi rí o fi rí ipa tó ń fi wá ń lórí rẹ̀ sọ pé ìwọ gan tó ń bá ń lò ó àgbákò ti kàn ọ́ torí àgbákò kí ni àgbákò àgbọ́yé tágbákò àgbọ́yé tó bá ti ṣẹlẹ̀ séyàn yóò sì ṣe yóò sì ṣe gbogbo àwọn tí wọ́n wà nípò tí wọ́n bá mọ̀ yìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé tó o bá jẹ olórí láàrin ẹ̀yin méjì wọ́n fi ọ́ so lórí ẹ̀yin méjì ní wọ́n ní oṣù lórí wa ń níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà wọ́n ó di ọ lọ́wọ́ di ọ lẹ́sẹ̀ ni nígbà tí wọ́n bá ṣàkáǹtì kan bó o lo soso lórí wọn ni wọ́n ṣẹ̀ tó tù ọ́ bọ́ ọ bá rí ṣe ọ fara gbà nánà tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà náà sọ ló fi jẹ́ pé kí ni nígbà tó inú ọ̀kan náà àwọn sọ abẹ́ fẹ́ràn ó ní mo fẹ́ kẹ́ ẹ tèmi náà ṣo lórí kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà náà sọ ó ní innaka rajulun da'if ha ọ̀lẹ kìí ṣe tìbádà ó lè jẹ́ pé kàánú pọ̀ jù àánú pọ̀ jù kíní ìsìwẹ̀ ìjó lórí yàtájú ìlà ṣídá lẹ́sẹ̀bì jẹ̀bẹ̀ríyà ó ní ìdíkẹ́ ọ̀rọ̀ fẹ́ẹ̀ but kìí ṣe wípé kéèyàn wá fara ní ọmọlàkejì but kọ́ wà fẹ́ẹ̀ fẹ́ẹ̀ wípé àwọn jẹgúdú jẹra bó ṣe lè wù kí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ tó kí wọ́n mọ̀ lè sá sí ọ lábẹ́ sí kí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá rẹ tí wọ́n náà mọ̀ pé àwọn eléyìí ọ̀fẹ́ fún rẹ kí wọ́n má já kàmùnà wípé ó ṣe déédéé tọ̀rọ̀ bá ọ̀rọ̀ àwọn bá dọ́dọ̀ rẹ you need justice and fair play àdáàlà nínú Islam òjò ní ọ ọbẹ nìkan sọta ẹni èjì rẹ bá rí ní pa ní ẹsẹ̀ fẹ́ kó lórí ọjẹ́ nu wọ́bi lean ní ẹsẹ̀ tí yìí hà o kéèyàn ṣe nǹkan pẹ̀lẹ́kùtù but kò wá ṣe kó wá di akíndanidání dìtìrìn kó wá di dọ̀dọ̀ ìdọ̀ kò dìgbà tá à ń bá ń laná lẹ́nu ká tó wà fam kò dìgbà tá a bá ṣe báwọn gbogbo nǹkan àwọn wo ni wọ́n gbọ́dọ̀ target pẹ̀lú pólísì wa àwọn tí wọ́n jẹ́ majority àwọn wo ni wọ́n jẹ́ majority àwọn aláìní dùràfà òjíṣẹ́ náà sọ àṣà àfisàn tó sàn ẹ̀bùkún àní dùràfà ẹ̀bùkún àní dùràfà ẹ̀kọ́ ìnáma tunsorun wọ̀tùnzọ̀kún bí dùràfà ẹ̀kọ́ náà kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ bá mójútó àwọn ọ̀lẹ́nu yín àwọn tí wọn lágbára àwọn aláìní àwọn tálákà àwọn opó àwọn ọmọ òrukàn torí pé kí ni ìrànlọ́wọ́ ọlọ́run ọba torí ntọ́lọ́run ọba ń fi múràn lọ́wọ́ wá fún yín tó dẹ̀ fi ń pèsè fún yín torí àdúrà àwọn tálákà wọn yàmùyàn sọ yìí pé tó o ní bùkátà sí jíjẹ mímu wíwọ̀ ilé tó jẹ́ pé gbogbo ojú ten thousand lọ tó o wá rí fifty thousand lọ́wọ́ rẹ kọ́ ọmọ pé táwọn ẹnìkan ti hàn sí ọ lọ́wọ́ kọ́ ọ jẹ́ distributing agent ni níbo ló ti bẹ̀rẹ̀ ẹbí ara mọ sọ yìí pé kóńkó kọjá bele la Islam ọgbà bẹ́ẹ̀ wọ́n ti gbogbo eléyìí èyí ẹ̀ mà tí ọba mọ́ lọ́n ló fi jẹ́ pé ẹni tí ò mọ lọ́hùn láì gbé sípò ẹni tí ò bìkítà táyà gbogbo ní tẹ́sí náà sọ ìwọ débẹ̀ borí ni ìwọ ìwọ lọ borí ni táyà mọ̀jẹ̀ ẹni tó ń dẹ́rù bá wa ni ẹni tí ò mọ láì gbé sípò ọ̀dẹ̀ lè mọ kó jẹ́ yí pé eh, àánú àánú rẹ̀ ó lè jẹ́ àánú òdì kéèyàn wá fẹ́ ṣèbàjẹ́ kọ́mọ ò lè ṣe kọ́mọ lè ṣe ṣàìsí pé kọ́mọ dìbí ìgbà tí wọ́n máa wò ó pé bọ́yà ń fara ni wọ́n tọ́ọ̀ bá fara lé níbàjẹ́ ṣé ẹni tí wọ́n ń ṣe dáadáa lọ́ọ́ fara ni ó fi pàtàkì. Naam, ẹjọ́ talo ló pààkì mọ́tò tó ní plate number LW four nine eight LW four nine eight eh, wọ́n eh? lè ń block ẹ̀yàn kan ẹjọ́ ẹ̀ tẹ̀. Kí ni a ṣe? Àbíkítà ń bẹ eléyìí. Orin tólúkálukú ń ni wípé ó ti je ara ilé mi ẹni tó bá jẹ́ kó bọ́ ọbẹ̀ tèmi nìkan ni ó ṣe tólúkálukú ń ṣe tàbí kọjá yìí pé kí ni gbogbo ohun tí wọ́n bá tiẹ̀ sí wọn ṣe ẹjẹ́ ẹjẹ́ wọn sàtiẹ̀ sẹ́tù tèmi nìsín wọ́n ti ràbò lọ́wọ́ rẹ̀ wọ́n ti parí ẹ̀ gbogbo tiẹ̀ yòókù wọn ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ mọ́ gbogbo ohun tí wọ́n bá ṣe wọ́n ṣe gbé ọlọ́run bá sọ pé wọ́n yìí dá ọ̀rọ̀dùnà níwòlíkà kọ̀rìyà tá a bá fẹ́ pa ìlú kan gbogbo òfin ọlọ́run ọba tá a bá ṣe ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. amarna mutrafiya àwọn olórí ìlú àwọn olówó ìlú àwọn ẹlẹ́nu ìlú tó yẹ kí wọ́n páyà ọlọ́run ọba ọ̀fọ́sọ̀kù wọ́n yàpá sí tọ́lọ́run ọba wọn tara wọn ti fẹ́ nú wọn ti bí wọ́n ṣe fẹ́ ṣe tí ọba tó fi ọlọ́run ọba òní wọ́n máa tẹ̀ kájọ wọn níbi gita níbi tálákà ẹni tí ọ̀pá ayọ̀ lọ́wọ́ bá tó tálákà ọba àkú orin kí ni wọ́n máa kọ wọ́n ní bí tẹnìkan bá bàjẹ́ tẹnìkan dídá orin tí wọ́n máa kọ ni kí lọ́la wọn sọ wà á kọ. aleyhi alazab alonso ọba pẹ̀lú tí wọ́n ṣe yìí kọ̀bẹ́ nìkan kan tán n ti ń bẹ láàrin wa àti ẹni pé òun lọ́ba wa ti ẹni pé tiwa ni pé ká jẹ́rú sí òfin rẹ̀ ní ká pamọ́ tọ́ ọba ẹni ọlọ́run ọba o òun gan ni ọmọ páyà kórúfin ọlọ́run ọba jù ẹni tọ́jẹ́ ni ọlọ́run ọba òun ni ọmọ páyà kórúfin ọlọ́run ọba tọrọ mọ́ wípé ọ̀bọ ní déédéé ni kọ̀rẹ́ nìkan ṣẹ́. táwọn òbílẹ̀ jẹ́ àwọn èèyàn burúkú tọ́ba wa ti di pé àwọn ni wọ́n wà lórí ipò báyìí wọ́n balẹ̀ jẹ́ ìbínú ọlọ́run ọba wa tọ́ sí àwọn aráàlú ló fi jẹ́ pé a kìlọ̀ níjókòó lọ ipe kí ni tọrọ bá ti dà báyìí kásá di ọlọ́run ọba pẹ̀lú kíni pẹ̀lú tọ́ọ̀bà kásẹ̀rì padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istikfar pẹ̀lú pé ká tún ìpín tiwa ṣe ń bẹ̀ kí ọlọ́run ọba má bàa pa wá pọ̀ bínú sí pẹ̀lú wọn. ó pàtàkì torí pé kíni tọ́ ọba ní o fẹ́ báwọn èèyàn ṣe ń ṣe o ò ní irinṣẹ́ lọ́wọ́ tó kojú àwọn tí wọ́n wà lóko wọ́n yanjú ẹ̀ lọ. bóyá ẹ̀yin bá wò ó pé kò sí wàhálà àwọn tí wọ́n jẹ́ wọ́n sọ ọ̀jọ̀gbọ́n nì tí báwọn náà jáde tàwọn náà wọ́de níjẹta kí ló ṣẹlẹ̀ sí wọn wọ́n tẹ agáàsì wọn ẹnìkan dákú nínú wọn àwọn àgbàlagbà ṣé àwọn ọmọ yìí fẹ́ jù kò ní wọ́n fẹ́ dá iná sùn kan àbí kí náà fẹ́ ṣe èyàn fìtínà ìjókòó kéèyàn sọ wípé òun ṣàyà gbangba wípé dìde dìde dìde mo ti dé sí ọ yá kojú ara wa mùsùlùmí yìí síbẹ̀. ojú ọ̀nà wa kitikiti a audience with respect pẹ̀lú àwọn tí ń bẹ nípò n ti ń jẹ àwọn aráàlú ní yàrá èwo n tẹ́ fẹ́ ṣe rẹfurí làwa o àwọn ọba yín tayò ṣùgbọ́n ẹni tó bá ṣe dá bá ṣe máa kìlọ̀ faraàlú wípé ẹ má kojú ìjọba o a sọ fẹ́yìn náà pé ẹ páyà ọlọ́run ọba o ẹ páyà ọlọ́run ọba ẹ ṣe dá o tẹ́ ẹ bá ṣe dá ẹ̀yin nu ọlọ́run kọ́lọ́run mú yín. wọ́n tún ọba lọ fẹ́ sọ àgbààgbà. eléyìí wòé ṣe ojú ọ̀nà mùsùlùmí jẹ́ wípé nínú ntí ń bẹ nínú àkídà ìgbàgbọ́ ìṣesí àwọn ẹni rẹ tó ti kọjá lọ gẹ́gẹ́ bó ṣe wá nínú òfin ọlọ́run ọba òní ojúbọ tá ìpọn dandan wípé ká bọ̀wọ̀ fáwọn olórí. وولاة الأمر المسلمين بالمعروف نعم لا نعم الثالثة لا أخلاق نعم نعم iṣẹ́ sí wa mọ̀nàhì alùsùnà òjàmá iṣẹ́ sí àwọn ẹni rẹ tó kọjá lọ tọ́jẹ́ yìí pé ọba tí wọ́n gbà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam mú un. lórí kíni fi sùlúk nínú bá a ṣe máa ṣe nínú gbogbo kọ̀ǹdíṣàn tá a bá bára wa wal akhlaq àti ìwà. منهج اهل السنه والجماعه في السلوك والاخلاق نعم من اصول عقيده السلف الصالح اهل السنه والجماعه انهم يامرون بالمعروف وينهون عن المنكر nínú òpó ìṣesí ìṣesí olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí wọ́n ti kọjá lọ tó jẹ́ pé ẹ̀kọ́ tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kọ́ wọn ni tá a gbọ́dọ̀ yapa sí tó bá jẹ́ pé àwa náà fẹ́ kọ́lọ́hún ó tò wá sí ibi dáadáa tó tò wọ́n sí anahun yamuruna bil ma'ruf ó ní wípé wọ́n máa pàṣẹ dáadáa ní gbogbo pòkípò tí wọ́n bá wà wọ́n jọ lórí wọ́n jọ mẹ́yìn wọ́n jọ kọ́ wọ́n jẹ́ ìyàwó wọ́n jẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ ni tí ń kọ́ ẹ̀kọ́ gbogbo kọ́ndíṣàn tí olúkálukú bá wà bípa rẹ̀ ṣe mọ tó bá rí àwọn èèyàn tí wọn ò ṣe dáadáa kó pe àkíyèsí wọn sí i tó bá rí àwọn èèyàn wọ̀yẹ̀ náà ọ̀nà alẹ́ ni mò ń kẹ́ tó bá rí àwọn èèyàn tí wọ́n ń ṣèbàjẹ́ ntọ́ yapa sí ní tí ọlọ́run ọba ń fẹ́ kó kìlọ̀ fún wọn. wọ́n ṣọ́ọ̀bù tó fi tọ̀gìyìrì mò ń kẹ́ ṣòro tá a bá fẹ́ kọ́ bàjẹ́ láwọn amọ́jẹ̀kùn tá a gbọ́dọ̀ mọ̀. àyẹ̀kùn àyẹ̀kùn náà náà yẹ alẹ́ ni mò ń kẹ́ aliman bima yanha an ìwọ tó o fẹ́ kọ̀ bàjẹ́ o gbọ́dọ̀ mọ nǹkan tó jẹ́ bàjẹ́ à ń fi irun ra rè gẹ́gẹ́ bí àpètù a gbọ́dọ̀ mọ kí ni ìtumọ̀ ìfi irun ra rè àsìkò wo ni àwọn àrùn kù sí òrújú àsìkò lọ́ọ́ yẹ akísí àsìkò olówó lọ́ọ́ dáa jù àsìkò wo ni ọ̀dà tí àsìkò òun bá ti wọlé ó ti di ọ̀ràn yẹn pé kí wọ́n á nu àlùwàlù. torí ntọ́lá ọba sọ ni wa idha qumtum ila salat tí ẹ bá dìde pé ẹ kírun ntọ́lá ọba àti sọ ni pé tásìkò òun bá ti tó kẹwàá nu àlùwàlù ètò lọ́lájù nínú òun òun lè tá a kí sí àkọ́kọ́ àsìkò rẹ̀ ètò àkí tásìkò rẹ̀ náà báyìí wà ń bẹ̀ ó mú bọ̀dé ètò dáa jù òun ni wà á tọ́lá àmọ̀ gbàtọ́ lọ́jọ́ òde àlẹ́ máa ń tó lè di a lọ́wọ́ tá a bá tètè múyàn wá tí ó fìdí wípé a wà á kó sí àgbo àwọn tí wọ́n ń fi hàn rà rè àlẹ́ sọ pé tí wọ́n bá ṣiṣẹ́ ìtàn ń wàá ṣe kí ni ó ṣẹlẹ̀ nígbà tá a bá kó sínú iṣẹ́ àsìkò tó yẹ ká kí sí nǹkan yóò bàbá ọmọ alọ́wọ́ gẹ́gẹ́ bí àpèjúwe ni ẹni tí yóò fẹ́ pa ẹ̀ ọ fẹ́ gbà ẹ̀ ní ẹ̀jù wípé ẹ kírun sásìkò ọgbọ́dọ̀ máa sìkò ọgbọ́dọ̀ máa sìkò tó bọ́ ẹni tí ọ fẹ́ ṣègbéyàwó wọ́n gbọ́dọ̀ mọ̀ tó di sínú kí ni tí wọ́n fẹ́ ká wá nídìí ìyàwó bam bámbámbámbám lọ wọ́n fẹ́ tajà àwọn èèyàn wọn ò mọ òdiwọ̀n bí wọ́n ṣe ń tajà ọwọ́ afẹ́ gbà wọ́n yẹn jù ìwọ gan gbọ́dọ̀ mọ ntí ta ntí ìbàjẹ́ tí wọ́n ń ṣe lórí ọjà títà kí ló fi ọlọ́run ọba lórí rẹ̀ yóò yọ yékéyéké tó fi jẹ́ pé àwọn tó bá fẹ́ kí n lọ nídìí ìyapa sí tí ọlọ́run ọba pa láṣẹ yìí ó lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ṣe tí wọ́n fi bá ìyọnu ọlọ́run ọba pàdé ń di rẹ̀ ọ pàtàkì. èkejì náà ayẹyẹ akẹ́dà bí anamọ̀ àrùn fàǹtàdì toríka kọjá pé ó dájú ó fi múlẹ̀ pé dáadáa o wọ́n ti gbé jùlẹ̀ láìsí. mọ́sálà a gbọ́dọ̀ kírun kásìkò rẹ̀ tó tó àti bẹ́ẹ̀ kọ́ irun tá a bá kí ní ìsìn kásìkò rẹ̀ tó tó kí ló lọ́wọ́ kí ló jíṣẹ́ náà sàn sọ kò sí àfi àwọn èyí tí ó bá wá sí àwọn májẹ̀mú tí ṣeré àgbékalẹ̀ mọ́sálà fẹ́ travel zuru tító òkè zuru ò lè ká àṣírí pọ̀ ọmọ kọjá lọ òjíṣẹ́ náà sàásùn náà síbẹ̀ jẹ́mọ̀ sọ́dà òkàkàn ní jẹ́ ká sùn o tí ì fi ibi tó ń ba lẹ̀ magrib àtẹ̀ṣá ọ̀pá ní magrib tán o lè mú ṣáìwá lẹ́sẹ̀kẹsẹ̀ kò tó bọ́ sọ́nà o ti wa wà lọ́nà kò tí ń travel jẹ́mu tó ṣe ń bi èyí àkànpọ̀ tó ṣe kìí ṣe jẹ́mu nìkan ọ̀kan sùn yóò tún dín kù látara pínpín ni ọ wà ní àjò zoro tó òkìnrin aká méjì ọwọ́ aká asiri pọ̀ mọ́ òkìnrin aká méjì tàbí o mú zoro o lọ mọ́ àsìkò ti asiri jẹ́mu ọ̀tá láti fi kí wọn papọ̀ wá kí wọn ní méjì méjì magrib tó òkí magrib òkí pé nírìn àjò wàá mú ìṣá òsùn wàá bá òkè yìí òyìnbá ká méjì tàbí o mú magrib o dìlé rẹ̀ lé bá àsìkò ìṣá lójú rìn rẹ̀ òkí magrib tán wàá mú ìṣá ìwà nírìn àká méjì bámbámbám tí ì kí ṣe yìí kò sí ní tó fún ọ ní ẹ̀rí kásìkò ọmọ tí ì tó kọsọkóǹkì alifajọ nísìn ní èkó ń bí o kò lè yọ láago mẹ́fà ẹnitọ́ba lòun rí alifajọ rí láago mẹ́fà lẹ́kọ̀ọ́ ń bí kọjá dé ta kò hàn pé alifajọ rí ni àsìkò ọlọ́wà wọn kàn balẹ̀ pa alifajọ rí yọ lẹ́kọ̀ọ́ nísìn láti dẹ́bi five minutes after six ẹ̀ẹ́dẹ̀ máa ra àwọn èèyàn quarter to six wọ́n ti kírun one thirty wọ́n ti ká ṣùgbọ́n ọmọ ìyá wa bí mi léèrè pé kí n láàbì sògùn rẹ̀ mo ní kò lè ṣé ọ̀sán máa lè fọ́jẹ̀ o ní bẹ́ẹ̀ ẹ ti fi hàn. arìnrìnàjò pẹ̀lú ọmọ ìyá kan òun produce by produce merchant ní ma wọ gbóngbó ọmọ ìlú òkèlè ni ọmọ àrékèrèké kínní mo wá fẹ́ àjọ wà nínú àjò wọn ni alùpàjẹrì ah, mo ní ṣé wọn má alùpàjẹrì ó ní bẹ́ẹ̀ ni bàbá mo ní ọ̀dà fihàn mo wá dẹ̀lẹ́tẹ̀ ó ní kì í yọ ìgbà tó yẹ ó ní bàbá ajá rẹ̀ ní òun rè mo ní ilé ọmọ alùpàjẹrì lóòótọ́ ọmọ lóòótọ́ mo ní kò lè lè báwọn ìmáàmù yẹn pé àsìkò ni wọ́n ní káká subaasi wọ́n sọ pé tá alifajari bá ti yọ àbí bẹ́ẹ̀ kọ́ ọdẹ ẹ fi hàn mí alifajari ọ̀n da. àbẹ́nìkan sọ̀rọ̀ rẹ̀ wàkàlà yọ̀ọ́ nínú jáhálẹ̀ ń polongo àìmọ̀kan rẹ̀ ó ní tí wọ́n bá ti rí níbì kan gbogbo bí okùn láyé náà wọ́n ti lè kí. mo ní ó ní bí oṣù àwẹ̀ ni tí a bá ti rí ń bì kan gbogbo omi yòókù ni wọ́n ni wọ́n ti rí mo ní ẹ́ àní tí kí Maghrib ní Nàìjíríà wọ́n ti kí ṣáì ní Saudi mo ní sèǹtọ́n sọ ni wípé tí àrùn àsìkò Maghrib wọn káwa náà kí Maghrib wá síbi wọ́n bu yìí Ankara bu yìí tẹ́lẹ̀ di lójú rẹ̀ bá wà lẹ́wọ̀ kò wá mọ tí ó sọ mọ́ kò lé ayé bí wọ́n léèrè ni sàmú àlékún ìgbà wo ni wọ́n ní kaka ṣùgbà tá àlùfájẹ̀rì bá ti yọ ẹ fà àlùfájẹ̀rì hàn ọgbọ́dọ̀ mọ òdodo lórí ntọ́ fẹ́ pàkíyèsí sí ìyẹn ọ̀kọ́kọ́ èkejì. E o gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n ti pa nǹkan tì tí wọ́n fẹ́ dá padà sí bó ṣe yẹ kó rí ọ pàtàkì tó ń túmọ̀ sí pé kíni ìwọ gan gbọ́dọ̀ wá ìmọ̀ lórí tí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ pàkíyèsí kì wá ṣe ẹnìkan. wà á nà munkara qad turikat. naam. wà á nà munkara qad tukibat. naam. wà á nà munkara qad tukibat kó o dẹ̀ mọ̀ wípé n tá a fẹ́ aburú tá a fẹ́ wọ́n ti ń ṣe nísìn zoho ó ti wọlé ní kágo kan tó tó a rí àwọn aago méjì yẹn náà ni àní takò wọn pé wọn ò kírun sásìkò wọ́n kàn ti yọ kúrò ní àsìkò tó lọ́lá jùlọ ni àbí bẹ́ẹ̀ kọ́ so bá a ṣe ṣàlàyé fún àwọn wọ̀nyí bá a ṣe pé àkíyèsí sí yọ sí ti ti àṣùbà tí wọ́n kí tásìkò títù ah salamu alaykum because nísìn ní nǹkan bíi ten minutes to one zoro títọ́ níbo mi wọ́n ní ok tí wọ́n bá one làwọn àwọn kìíní wa níbo mi wà ní ten minutes after one níbo mi wọ́n sọ pé ok one thirty àbí bẹ́ẹ̀ kọ́ láti bí tọ́ba ti ń kọjá one twenty-one ti fifteen after twenty-one one thirty à ń dìlé rẹ̀ náà ni ẹ̀rí wo la ní fún dìlé yìí tá a bá fi wá sọ yìí pé àwọn tí wọ́n kí laago méjì ẹ́ a fẹ́ gbógun tì wọ́n èyí tí wọ́n dìlé la da agogo nǹkan bí i forty five minutes ló fi dìlé rẹ̀ wọn kí lè rí tiẹ̀ wáyé so ńgbà tó bá ti jẹ́ pé wọ́n kí sásìkò òun náà bá a ṣe ìgbìyànjú lókun pé hmm, tá a bá sún síwájú tá a kí ní èyí tó súnmọ́ àkọ́kọ́ àsìkò rẹ̀ ọbẹ̀ tàjà àsìkò tá à ń kì í lọ. ọ̀rọ̀ ẹ̀ náà dọ̀ ibi tó ti rí tí wọ́n ti káyé zúrù ní aago kan nísìnyí ẹ̀yin ló dẹ̀ mú jù àbí bẹ́ẹ̀ kọ́ àfi ansarode tí wọ́n gbé jáde gan ọ yìí pé ẹyọ ara o by one àwọn ti kí àwọn ti kí kí kí zoho níbo mi four nine asiri kí lásìkò asiri nìsín tọ́ ọba kí asiri nìsín tí aago mẹ́rin ọba ti kọjá ogún ìṣẹ́jú o tí ì asiri kì ọ̀rọ̀ asiri ọba á dá àwọn èèyàn léèrè àsìkò wo ni asiri wọ́n ma wọ́n ní fọ́ọ̀lù ẹ̀ fọ́ọ̀lù jíṣẹ́ lọ́sọ̀ àṣọ náà sọ. so dájúdájú ìkírun ní aago mẹ́rin kíni lásìkò rẹ̀ tó tó kíni munkar yaaxi níta kọ ni aburú ni so ọgbẹ àkíyèsí wọn sí bóò là á ṣe dìtámì àsìkò asri ní agbègbè wa ń bí ká tó mọ àsìkò asri a gbọ́dọ̀ mọ zawal ìgbà tó òun wà látàrí bóò ló ṣe rọrùn fún ọ àsìkò wo lòun yọ àsìkò wo ní wọ tó pín sí méjì àsìkò tó wà látàrí ni gbòógì ìgbàyàn wọ́n toro fi kún ìgbà tí gbòógì rẹ àti òró rẹ bá jẹ́ bákan náà láti fi gẹ́ẹ̀tì àsù toréyìn ní fẹ́yìn zawad. bàtí àwọn ọmọ ìyá wa wọ̀n wọ́n rí wípé four twenty gẹ́ẹ́rẹ́gẹ́ ló tó àwọn ọmọ ìyá wa kan ní rárá o four thirty àwọn ó kí táwọn ní four thirty. bàbá àṣà àwọn tó yẹ kí n pọ́ọ̀tì twenty wọ́n mu torí pé tọ́ba di jẹ́mu jẹ̀má ní nínú mọ́ṣáláṣí tá a bá pè ní four twenty àwọn èèyàn ṣàlùwà lọ àwọn èèyàn lọ tọ́lẹ̀tì ìtọ́wà lọ́jọ́ màsáré wa lórí àsìkò asùnrin ọgọ́rọ̀ àsìkò gbàyìn ọjà náà wọ́n sáré wa ókè títí four thirty wọ́n ti sáré dé. ní ìsìn bóòlù ó ṣe fẹ́ kírun asùnrin láago mẹ́rin tó mu kí ni dẹ́líìlì kọ́ wá pé wọ́n jókòó kílẹ̀ rí kò ní fún ọ lẹ́rìí kankan báwọn ṣe ń kírun akadha wajadna abahana yaf'alu bá a ṣe báwọn bàbá bàbá wa tí wọ́n ṣe nù wọn ò dẹ̀ lẹ́bi àwọn bàbá yẹn lẹ́bi torí wípé ohun tí wọn àmà tí wọ́n ní ni wọ́n lò. Ah, lásìkò wọn mọ́tò ọ̀kọ́ mọ̀ báyìí ẹsẹ̀ lọ́gọ́ ọ̀rọ̀ fi lọ ájì ṣé ọ sọ pé ìwọ náà fẹsẹ̀ lọ nísìn àbòsí sórí ara ẹni lélẹ̀ torí ọba tí ó pàṣẹ ẹ̀rún ó ti fàsìkò rẹ̀ sí èyí ti kó fàsìkò rẹ̀ sí nìkan ó sọ fún jìṣẹ́ náà sílẹ̀ àrọ̀sẹ́lá bí a ṣe ṣe tóun ó fi gbà lọ́wọ́ wa. sallallahu alayhi wa sallam ọpọlọ yambutu lórí pé kí ni àsìkò òun rújú. àwọn kutubul fiqh tíra fiqh òfin ẹ̀sìn ọpọlọ yàrá pẹ̀tẹ́ tálàyé wà lórí rẹ̀ tọ́jẹ́ yìí pé n ti ń fa àdánwò tá a kó sí òní pé a jìnnà sí mà ẹ̀sìn ìsìláàmù sì wẹ̀ èyí sẹ́sìn fihàn ìṣe láì ní ma ó ní wàlẹ́m taqdim al-ilm qabla al-qawl wà amen ọ kọ̀kọ́ ní mànà kó o tó ṣiṣẹ́ tàbí kó o tiẹ̀ tó sọ̀rọ̀ ntọ́ ò ní lórí rẹ̀ gbọ́dọ̀ sọ gbogbo ẹni ọba ṣe kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sí ma kí ló náà sọ̀rọ̀ wala taqul li shay'in. إني فاعل ذلك ghadan ما sọ لوري lórí ما kan o wọ́n sọ pé إلا أن يشاء الله lọ́la illa an yasha Allah ọ̀tọ́ náà bá fẹ́ ọ̀tọ́ náà bá tí ì sọ fún ọ pé òun fẹ́ ṣe wọ́n sọ pé ó ṣe. la taqif ma laysa laka ntí o ní mà lórí rẹ̀ má sọ mọ wàá jẹ́ kí n tó ń ṣe kó dá lérí n tó yapa sí mọ̀ torí wípé bí ìgbà téèyàn mọ̀ ọ́ mọ̀ òun busy doing nothing. ta ló burú ta ló jẹ́ ẹlẹ́tàn tó ẹni tí ń tara rẹ̀. ọ̀nà rí ibi yẹn sọ̀nà ọ̀wá níbi tí wọ́n fẹ́ gbà ní ọ̀wá ń sẹ́rí mọ́ tí yóò dọ̀nà láíláí sábàdàn so ọ pàtàkì ẹ á mọ̀ yìí pé a màrú kàdétọ́ríkà ntọ́ ẹ bó ṣe ẹ ká ṣe wọ́n ti fi lẹ̀ wà á lẹ́nu mọ́ńkà kàdétọ́ríkà aburú tí ó yẹ kí wọ́n ṣe wọ́n ti ń ṣe tọ́ ọ bá ti rí báwọn tọ́ ọ bá jẹ́ tí wọ́n mọ̀ ọ gbọ́dọ̀ dákẹ́ mọ́ tọ́ ọ bá dákẹ́ ó ti wà ní ewu tó o bá dákẹ́ o ti nípìn nínú aburú torí pé kí ni gbogbo wa la sọ́bodè Islam bí ìmọ̀ olúkálukú bá ṣe mọ́ nígbà míì ẹni tí ò ní mọ̀ ni ó pe ẹni mímọ̀ sákìyèsí àfa ńlá ọwọ́ ọwọ́ ọwọ́ mọ́ṣáláṣí nílùú Madina nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ ọba wọn wọn ti gbé tẹkpẹrẹ ti lè ṣọra wọn ti gbé nu dúró ọwọ afẹ sáré kó sí tẹyẹ tó ní masjid òun ṣe kíyàsí pé torí pé ọ̀ràn yẹn ni. lárúbáwọ̀ kò tí ọ̀dà kan ó ní yà jáhìl mà fàtàkà khairu mimma adrakta ntọ́ bọ́mọ ọlọ́ aláìmọ̀kan ntọ́ bọ́mọ ọlọ́wọ́ ọlọ́lá ju ntọ́ wa tẹ́ bàtì lọ́rùn yìí lọ àdèmọ́ lárúbáwá ọ̀rọ̀ sísọ àgbékalẹ̀ ọ̀rọ̀ yóò wọ̀rọ̀ yóò wọ̀ ní sín yorùbá náà jọ àdìkànnúrí fúlàní náà wọ́n ní aláìmọ̀kan security lè ram tó ń jẹ́ ọgbọ́n mọ́ lọ́wọ́ yìí bóòlù ti fẹ́ ṣe sí lẹ́yìn ó lè kí n bọ̀ báyà wà ní santofẹ́sì. òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa sallam. ta ni wọ́n fi hàn án sallallahu alaihi wasallam òun ni wọ́n fi hàn fanfa ṣẹlẹ̀ láàrin àwọn sàbí kí wọ́n tó kí ìmọ̀zúrò aṣọ òjíṣẹ́ náà sàrà sílám bínú ìbínú yẹn lásìkò òun fi tó wọ́n bá ní òkè wọ́n bá kírun bá ṣe kírun òjíṣẹ́ náà sàrà sílám ó rákà méjì rákà mẹ́rin ó ní méjì baba salama ó ṣe salama báyìí àwọn afáàn ńlá méjèèjì bá bẹ síta. ọlọ́mọdé àtúnrí ìbínú mi ìbínú òjíṣẹ́ ńlá kò ní sísè jù àwọn wọn bá bẹ síta. ọ̀kan nínú àwọn sàbí ọ̀dàlọ́ àná sọ́súnmọ́ òjíṣẹ́ ńlá sàṣìlá níbi kàkà kò súnmọ́ ọba náà wọ́n sókè torí ẹ̀dẹ́ yìí ó ní wọ́n dínrùn kù ní abẹ́ gbàgbé òjíṣẹ́ náà lọ́la ni wọn ò dẹ́rùn kù àwọn onítẹ̀ àwọn ọba dẹ́rùn kù ẹ ti gbàgbé àwọn sàbí tún wò pé ewé nílé ìdúpẹ́ dálẹ̀ fún ẹ ṣébó ni ẹ fi wọn rán kó kí bó bá tẹ ọ káàmọ́ bá tiẹ̀ lọ òun la gbàgbọ́ gbogbo wọn dẹ̀ rí mú wọn rí mú kí ni a fi rí mú tó o bá gbàgbọ́ wò lè rọrùn gbàgbọ́. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin jíìnì àṣetán wọ́n fẹ́ dà lórí o ó ní gba jésù sí gbèsè ayé rẹ̀ jíìnì yẹn kiri ó ní ó ní mo ti gbà ná bó ṣe yẹ ká gbà ni mo fi jẹ́ mùsùlùmí ó ní à ó ṣe mà pé gbogbo ohun tí màmá ń sọ òdodo ni ó ní tí ì bá wá sòdodo kí n ló rí géènì nínú gbogbo tí ń pè á sí ó ń sọ̀rọ̀ ó ṣe ń múlò gan ó tún ju tí ń sọ fáwa lọ. ọ̀hán ni sheik ó làwọn ó ṣe bọ́ nínú kíní ẹ̀mọ́ ní kankan ṣoṣo ṣé tóun bá ti gbà fún màmá nìkan ó ti parí mo ní wàláhì ó ti parí wálé ni mo sọ bẹ́ẹ̀ pé ó ti parí ó ní àlìjẹ́ ní òtún á máa sọ fún un wípé ṣé òun mọ ìpá àwọn àlìjẹ́ ló wà sophisticated bóò làwọn àlejò bóò la ṣe fẹ́ ṣọ pé kì í ṣàlejò lọ́wọ́ ara òjíṣẹ́ náà sàásìlà mo ní sọ fún un sọ fún un wípé kí ni wọ́n ní tá a bá gba máìkì ní orí táwọn bá ń sọ̀rọ̀ tó bá já máìkì tó lágbára kí ni ó ṣẹlẹ̀ àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ dá wọn mọ̀ hu àwọn ọ̀rọ̀ gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tí ó lè dàbí àwọn tí wọ́n wà ń bí wọ́n ràn wọ́n rán díẹ̀ díẹ̀ tí wọ́n bá gbọ́ wọ́n lè fi tiẹ̀ kún nígbà tí wọ́n gbọ́rọ̀ ni bó ṣe wọ́n gbọ́dọ̀ ọ̀rọ̀ gidi rárá. mo ní bẹ́ẹ̀ làwọn àlìjẹ̀nu kó jíṣẹ́ náà sàn sílá mọ́ tó dé wọ́n á máa lọ jí ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀ kalẹ̀ tí wọ́n bá fẹ́ mú wọ́n máa ń jí gbọ́ àwọn tí wọ́n bá mú wọn ní alágbọ̀ràn dùn bí àwọn adániṣe àwọn aláwo àwọn kankan díẹ̀ díẹ̀ wọ́n máa kó sí wọn lára létí wọ́n àárò pé àwọn ń gbọ́rọ̀ onífímájẹ́ pé ọ̀rọ̀ míì tí wọ́n bá sọ wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ omi ò ní jẹ́ sọmọ pé ó ti rú ó ti rú pọ̀ mọ́ra wọn ìgbà tó lọ́wọ́ bá fẹ́ sọ wáyù kalẹ̀ fún yìí lásìlásìlá múlẹ̀ at bi harasan ṣẹ̀dídàn wọ̀ ṣọ́ọ̀bà ọlọ́run wọn bá di gbogbo ẹ̀ kò wá di tánìkan àwọn tí wọ́n bá láwọn ń bọ̀ wọ́n fẹ́ jí ọ̀rọ̀ bọ́ àwọn aná tọ́jẹ́ wípé jíjáde rẹ̀ lásán gan ó ń jó nǹkan á tẹ́tọ̀ sọ pé òun gan tán iná gan lọ́tọ̀ ó ń jó gbogbo àwọn kò sẹ́ni tó lè súnmọ́